ní igbó irúnmọlẹ̀ àkàrà oògùn àti àwọn òbí rẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi bí òwe bí òwe ni à ń lo ìlú gídígbò ọlọ́gbọ́n ní í ju ọ̀mọ̀ràn ní sí í mọ̀ ìtàn tí n ó sọ yìí ìlú gídígbò ni èmi ni ẹni tí yóò lu ìlú náà ẹ̀yin ni ọlọ́gbọ́n ẹ̀yin ni ọlọ́gbọ́n tí yóò jó ẹ̀yin sì ni ọ̀mọ̀ràn tí yóò mọ̀ pẹ̀lú àwọn àgbà máa pa òwe kan ẹ kò bí mi bí wọ́n ti ń pàǹdàn wọ́n ní bí eégún ẹni bá jóore orí á yá ni tó tó ṣe bí òwe o n kò fẹ́ kí ẹ jó ìlú mi bí ìgbà tí yànmùyànmú bá ń jó ìbẹ̀m̀bẹ̀ tí ó ń ta ẹsẹ̀ wàìwàì tí ẹsẹ̀ rẹ̀ kò sì bá ìlú dọ́gba ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kí ẹ jó ìlú náà dáadáa kí ẹ jó tayọ̀tayọ̀ kí ẹ jó tẹ̀ríntẹ̀rín tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn yóò máa fi owó lẹ́yìn lórí tí wọn yóò máa ju aṣọ sí yín lójú ijó tí àwọn ọkùnrin yóò máa dọ̀bálẹ̀ tí àwọn obìnrin yóò sì máa kúnlẹ̀ níwájú yín nígbà tí ijó yìí bá ń dùn mọ́ wọn ṣùgbọ́n bí ẹ bá sì ń fẹ́ kí ijó yìí dára ṣùgbọ́n bí ẹ bá sì ń fẹ́ kí ijó yín dára ohun méjì ni ẹ ó ní láti ṣe ìkíní ni pé nígbà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ nínú ìtàn yìí ẹ ó fi ara yín sí ipò olúwa rẹ̀ ẹ ó máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin gan-an ni bí ẹnikẹ́ni bá sì ń dá ẹnìkejì lóhùn ẹ ó ka ìtàn náà bí ẹni pé ẹ̀yin ni ẹ jókòó tí ẹnìkan bá yín sọ̀rọ̀ tí ẹ sì ń fún olúwa rẹ̀ ní èsì tí ó yẹ gẹ́gẹ́ bí ìmọ̀ràn pẹ̀lú eléyìí tí ó ṣe ohun kejì tí ẹ ò ṣe ẹ ò máa tìkára yín fa àwọn ọgbọ́n yọ bí ẹ bá ti ń ka ìtàn yìí lọ n kò fẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ní ìbẹ̀rẹ̀ yìí kí n má bàa dàbí onísọkúsọ àti bí ẹni tí a fi ojú ọ̀nà sílẹ̀ tí ó ń bu inú igbó kiri n ó gbé ìlú mi nísinsìnyí wọ́n sì máa lò ó mo sì fẹ́ kí ẹ̀yin náà tún agbádá yín ṣe kí ẹ ju apá rẹ̀ lé èjìká yín kí ẹ múra sílẹ̀ fún ijó kí ọ̀ràn náà bá a lè papọ̀ bí ọ̀rọ̀ tí ó wí pé èmi lè jó ìwọ lè lù kòkòrò méjì ló pàdé òwe àgbà ni o ní òwúrọ̀ ọjọ́ dáradára kan báyìí ni ojú ọjọ́ mọ́ kedere ìkúùkù lọ sí ilé rẹ̀ àwọn ẹranko ìgbẹ́ sì sùn lọ àwọn ẹranko ilé ń jẹ àmúwá ọlọ́run àwọn ẹyẹ sì ń yin ẹlẹ́dàá wọn atẹ́gùn àlàáfíà ń fẹ́ lu ewéko ìbẹ́ gbogbo wọn dúdú mìrìmìrì òòrùn yọ ní ìlà oòrùn nínú ọlá tí ọlọ́run fi fún un ó tan ìmọ́lẹ̀ sí ayé àwọn ọmọ ènìyàn sì bẹ̀rẹ̀ sí ìrìnkèrindò wọn èmi pẹ̀lú jókòó lé orí àga mi mo fẹ̀yìntì gbẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ mò ń gbádùn ara mi kò pẹ́ púpọ̀ tí mo jókòó yìí ni mo rí tí ọkùnrin arúgbó kan wọlé tọ̀ mí wá ó kí mi èmi náà sì kí i níwọ̀n bí mo ti ṣe wòye pé ó ń fẹ́ jókòó mo gbé àga fún un mo kọ ojú àga tirẹ̀ sí tèmi lẹ́yìn ìgbà tí àwa méjèèjì jókòó tán a bẹ̀rẹ̀ sí ṣe àwàdà a sì ń rẹ́rìn bí ẹni pé a tilẹ̀ ti mọ ara wa rí ni ṣùgbọ́n kò pẹ́ púpọ̀ tí à ń ṣe èyí náà ni mo kíyèsí tí ọkùnrin náà mí ìmí ẹ̀dùn kanlẹ̀ bí ẹni pé ó ń ronú ohun ńlá kan mo sì ti mo ti ń pète àti béèrè ìdí rẹ̀ tí ó fi ń ṣe bẹ́ẹ̀ òun pàápàá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ ó wí báyìí pé mú ìkọ̀wé rẹ̀ bẹ̀rẹ̀ sí í kọ ìtàn tí èmi ó sọ wọ̀nyí sílẹ̀ má ṣe fi í sílẹ̀ di ọjọ́ mìíràn kí àǹfààní rẹ̀ kí ó má bàa rí ọ kọjá èmi pàápàá kì bá ti wá lónìí bí kò ṣe pé mò ń ronú ẹ̀yìn ọ̀la nítorí ẹ̀rù ń bà mí kí n má bàa lọ kú ní àìròtẹ́lẹ̀ kí ìtàn náà sì kú pẹ̀lú mi ṣùgbọ́n bí mo bá sọ fún ọ lónìí tí ìwọ bá sì kọ sílẹ̀ dáradára bí ọjọ́ mi bá tilẹ̀ pé tí mo kú àwọn ọmọ aráyé kò ní gbàgbé mi lẹ́yìn tí ó sọ báyìí tán mo yára sáré lọ sí ibi tí àwọn ohun ìkọ̀wé mi wà mo kó wọn wá sí orí tábìlì mi nígbà tí mo sì gun àga mi nígbà tí mo sì sún àga mi mọ́ tábìlì tán tí mo jókòó dáadáa mo wí fún ọkùnrin náà pé mo ṣetán kí ó máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ ó sì bẹ̀rẹ̀ sí ìtàn ara rẹ̀ ó wí báyìí pé èmi ni àkàrà oògùn ọ̀kan nínú àwọn ògbójú ọdẹ ayé àtijọ́ ọdẹ ni bàbá tí ó bí mi ṣe olóògùn ní sí ìṣe pẹ̀lú bàbá mi ní ẹgbẹ̀rún àdó atọ́ rẹ̀ jẹ́ ẹgbẹ̀rin òǹdè sì jẹ́ ẹgbẹ̀ta ọ̀tàlúgba ṣìgìdì ní bẹ ní ilé wa ọ̀sán yin ibẹ̀ kò sì ṣeé fẹnu sọ àǹjọ̀nú ní máa ṣọ́ ilé de bàbá mi bí òun bí òun kò bá sí nílé nítorí kò sí ẹni tí wọ ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ èèwọ̀ ni ṣùgbọ́n bí òun ti ní oògùn tó nì síbẹ̀ òun kò kápá ìyá mi nítorí ògbólógbòó àjẹyìn ìyá mi ṣe ní àkókò ìgbà kan ọmọ mẹ́sàn ni bàbá mi bí èmi sì ni àgbà gbogbo wọn ìyàwó mẹ́rin ni ó ní pẹ̀lú ìyá mi sì ni ìyálé gbogbo wọn òun bí ọmọ mẹ́rin ìyàwó tí ó tẹ̀lé bí mẹ́ta ẹ̀kẹta bí méjì ẹ̀kẹrin kò tilẹ̀ bí rárá ó ṣe ní ọjọ́ kan ìyá mi àti ọ̀kan nínú àwọn ìyàwó wọ̀nyí jà wọ́n sì kó ẹjọ́ náà lọ sí ọ̀dọ̀ bàbá mi òun sì dá ìyá mi lẹ́bi èyí tí ó mú kí ìyá mi bínú púpọ̀ ó sì pinnu láti gbẹ̀san ó bẹ̀rẹ̀ sí í wu ìwà àjẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó pa ọmọ mẹ́jọ nínú àwọn ọmọ bàbá mi ó sì pa ìyàwó mẹ́ta kí ọdún náà tó parí ó wá jẹ́ pé ó kú èmi nìkan gẹ́gẹ́ bí ọmọ ó sì kó òun nìkan gẹ́gẹ́ bí ìyàwó wò mí ọ̀rẹ́ mi bí o kò bá tí ì níyàwó jọ̀wọ́ ronú kí o tó ní o lóòótọ́ ó yẹ kí ìyàwó rẹ lẹ́wà kí ẹ má bàa tètè sú ara yín ṣùgbọ́n síbẹ̀ ìbáni ẹ̀yin ní mọ kò sì dára kí ìyàwó rẹ má ní ọgbọ́n lórí nítorí kí ẹ bá a lè bá ara yín jọ ṣùgbọ́n eléyìí pàápàá kò tó nǹkan ohun tí ó ṣe pàtàkì jù ni pé ìwà ìyàwó rẹ kò gbọdọ̀ ṣàìdára níwọ̀n bí ó ti jẹ́ pé ìyàwó rẹ ni yóò máa wá oúnjẹ fún ọ òun ni yóò máa bu omi fún ọ òun ni yóò sì mọ púpọ̀ jù nínú àṣírí rẹ ọlọ́run ti dá wọn mọ́ni tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé ṣàṣà ni ọ̀nà ṣàṣà ọ̀nà ni wọn kò lè gbámú ni nígbà tí mo bá sì ń sọ ohun tí ojú bàbá mi rí nípa ìràwọ̀ rẹ̀ yìí ẹ̀rù yóò bá ọ gidigidi ó ṣe ní ọjọ́ kan bàbá mi múra ó lọ sí ìgbẹ́ ọdẹ nígbà tí ó sì pẹ́ púpọ̀ tí ó ti ń ṣe ọdẹ ó rẹ̀ ẹ́ ó jókòó lé orí òkú igi kan ó ń sinmi kò pẹ́ púpọ̀ tí ó jókòó yìí náà ni ó wo iwájú tí ó rí tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí í là tí èéfín sì bẹ̀rẹ̀ sí í rú jáde láìpẹ́ èéfín yìí bo agbègbè ibi tí bàbá mi wà tó bẹ́ẹ̀ tí kò fi ríran mọ́ gbogbo iwájú ṣókùnkùn dúdú ibi tí ó sì ti ń wá ọ̀nà àti sá lọ ni ó tún ti rí tí èéfín yìí bẹ̀rẹ̀ sí í parapọ̀ sí ojú kan kí ó sì tó ṣẹ́ ojú pẹ́ èéfín yìí ti parapọ̀ tán ó di ọkùnrin géńdé kan tí òun ti dà lọ́wọ́ ó ń bọ̀ ní ọ̀dọ̀ bàbá mi bàbá mi sì ti ki eré mọ́lẹ̀ tí ó ń sá lọ bí bàbá mi sì ti ki eré mọ́lẹ̀ tí ó ń sá lọ ọkùnrin yìí pè é kí ó dúró ó sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ wípé ìwọ kò mọ̀ ìwọ kò mọ̀ pé èmi kì í ṣe ara ayé ni dán ó ní òní ni mo ti ìsálú ọ̀run dé torí tìrẹ ni mo tilẹ̀ ṣe wá pẹ̀lú mo wá láti pa ọ́ ni ibikíbi tí ó wù tí o sì lè sádé lónìí àfi bí mo bá pa ọ́ dandan nígbà tí ó sọ báyìí tán ẹ̀rù bà bàbá mi ṣùgbọ́n síbẹ̀ ó ṣe ọkàn ọkùnrin ó sì wípé lóòótọ́ bí mo ti rí ọ yìí mo mọ̀ pé ará ọ̀run ni ìwọ ń ṣe idà tí ó sì wà lọ́wọ́ rẹ pẹ̀lú idà títa ìjàmbá fún mi ni ṣùgbọ́n síbẹ̀ èmi bẹ̀ ọ́ mo sì fi ọlọ́run alààyè fi ọ́ bú má ṣàìsọ ohun tí mo ṣe fún mi ọkùnrin náà sì dá a lóhùn báyìí wípé ìwọ kò mọ̀ pé ìwọ ti ṣẹ̀ ẹlẹ́dàá rẹ àti pé ìwọ ti bà iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ tó bẹ́ẹ̀ tí ìwọ fi rán ènìyàn mọ́kànlá sí ọ̀run ní àkókò tí ọlọ́run kò dá fún wọn ọ̀rọ̀ tí ó sọ yìí ya bàbá mi lẹ́nu púpọ̀ nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ó ní oògùn púpọ̀ síbẹ̀ kì í ṣe ẹnikẹ́ni ní ibi ó sì wí fún ọkùnrin náà báyìí wípé bí o bá ń ṣe èyí tí ìwọ ń sọ yìí ọ̀tọ̀ ni ẹni tí ìwọ ń wà kì í ṣe èmi bí o bá ń ṣe èyí tí ìwọ ń sọ yìí ọ̀tọ̀ ni ẹni tí ìwọ ń wà kì í ṣe èmi láti ọjọ́ tí mo ti dé inú ayé yìí n kò ṣe ẹnikẹ́ni ní ibi ẹ̀yin ẹlẹ́ni kò rìn kí n sọ pé inú ń bí mi rí olówó kò ní owó rẹ̀ kí n máa ṣe ìlara bí olóúnjẹ ń jẹun àfi bí mò ń lọ ní tèmi n kò ṣá lọ́gbẹ́ rí n kò sì yìnbọn lu ọmọ ọlọ́mọ èé àti rí tí ìwọ ò fi pa mí báyìí lérí ohun tí èmi kò ṣe bí bàbá mi ti sọ báyìí tán òun náà tún fèsì ó ní lóòótọ́ ìwọ kì í fi ọwọ́ ara rẹ pa ẹnikẹ́ni ṣùgbọ́n ìwọ a máa kó ìyá rẹ̀ jẹ ọmọ ọlọ́mọ. ṣùgbọ́n ìwọ a máa kó ìyá rẹ̀ jẹ ọmọ ọlọ́mọ ìwọ fi ojú sílẹ̀ ó lọ fẹ́ ògbólógbòó àjẹ́ nítorí ẹwà ara lásán ohun rere ló ṣe bí ó ń ṣe ẹ̀jẹ̀ àwọn àwọn ìyàwó rẹ̀ kò á ń ké pè ọ́ ẹ̀ṣẹ̀ àwọn ọmọ rẹ mẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ọmọ rẹ mẹ́jẹ̀ẹ̀jọ kò á wà lọ́rùn rẹ síbẹ̀síbẹ̀ ìwọ tún la ẹnu rẹ ó sọ pé ìwọ kò ṣe ibi rí àfi bí mo bá pa ọ́ dandan lẹ́yìn eléyìí ni bàbá mi wá rántí irú ìyàwó tí òun ní ó dáhùn ó sì wí pé lóòótọ́ mo rí ẹ̀ṣẹ̀ mi náà wáyé mo ní ìyàwó n kò ká apá rẹ̀ mọ́ ń ṣe bí lóòótọ́ mo rí ẹ̀ṣẹ̀ mi náà wàyí mo ní ìyàwó n kò ká apá rẹ̀ mò ń ṣe bí ọkọ lásán ohun tí èmi ìbá ti ṣe èmi kò ṣe é ọ̀nà tí èmi ìbá ti gbà èmi kò gbà á ẹni tí èmi ìbá pa ni mo tún ń pọ̀n a èrò ìsálú ọ̀run má ṣàìdáríjì mi nígbà tí ọkùnrin náà gbọ́ báyìí ó dáríjì bàbá mi kò sì pa á mọ́ ṣùgbọ́n ó sọ fún un pé bí ó bá ti dé ilé kí ó pa ìyá mi ó sì da orí kọ inú igbó kan ó bá ibẹ̀ lọ nígbà tí ó lọ tán bàbá mi gbé ìbọn ó ń bọ̀ ní ilé ó sì wá jẹ́ pé ní ọ̀nà ibi tí ó ń bá lọ yìí ó ní láti kan oko ilá rẹ̀ kan báyìí kí ó tó dé ilé nígbà tí ó sì máa fi dé ibi oko náà ilẹ̀ ti ń ṣú òṣùpá sì ti yọ bí ó sì ti dé ibẹ̀ tí ó gbé ojú wo òkè tí ó sì wo ìpẹ̀kun oko náà lódì kejì ó rí ẹnìkan ń bọ̀ ó sì yára sá gun igi kan lọ ó ń fẹ́ wo ohun tí olúwa rẹ̀ yóò ṣe tààrà tí ẹni náà ń bọ̀ inú òkìtì ọ̀gàn ńlá kan báyìí ló bọ́ sí kò sì pẹ́ púpọ̀ náà tí ó bọ́ sí ibẹ̀ nígbà tí àgbọ̀nrín kan jáde láti inú òkìtì ọ̀gàn náà tí ó bọ́ sí inú oko tí ó ń ká ilá jẹ ni bàbá mi bá da ojú ìbọn kọ ó wo iná mọ́ ó wo iná mọ́ ọ lórí dídún tí ìbọn náà sì dún igbe ènìyàn ní àgbọ̀nrín náà sì ké ó wí mo gbé o inú ahéré tí ń bẹ ní oko ilá tí ń bẹ ní ibi oko ilá yìí ni bàbá mi sùn mọ́jú ọjọ́ náà nígbà tí ilẹ̀ ọjọ́ kejì sì mọ́ ó lọ wo ibi tí ó ti yìnbọn lu àgbọ̀nrín náà kò sì rí nǹkan kan àfi ẹ̀jẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí tọ̀ ó bá bẹ̀rẹ̀ sí ìtọ̀sẹ̀ ẹ̀jẹ̀ náà lọ ìyàlẹ́nu ló sì jẹ́ fún un láti rí i pé ọ̀nà ilé ni ẹ̀jẹ̀ náà bá lọ ó tọ ipasẹ̀ rẹ̀ títí tó fi dé ilé koko ṣùgbọ́n nígbà tí ó dé àárín ìlú kò rí ẹ̀jẹ̀ náà mọ́ àfi ìgbà tí ó kù díẹ̀ kí ó wọ ilé wa tí ó tún rí ẹ̀jẹ̀ náà ó sì tọ́sẹ̀ rẹ̀ wọ yàrá ìyá mi èmi pàápàá kò sùn mọ́jú ní ilé ní ọjọ́ náà nítorí bàbá mi kò bá ti sí ní ilé èmi kì í fẹ́ sùn ní ilé wa nítorí àwọn àǹjọ̀nú kò ní jẹ́ kí olúwa rẹ̀ sinmi lóru Ẹ̀kọ̀ọ̀kan ni ìyá mi pàápàá máa ń sùn níbẹ̀, ó sì ní láti tọrọ àṣẹ lọ́wọ́ bàbá mi náà ni. Ibi tí bàbá mi ti ń ṣí ilẹ̀kùn yàrá ìyá mi ní ọjọ́ yìí ni mo dé. Nígbà tí ó sì ṣí tán tí a wọlé tí mo rí ìyá mi, díẹ̀ ló kù kí n sálọ. Láti orí títí dé èjìká rẹ̀ tí ènìyàn ni, ṣùgbọ́n láti èjìká dé ẹsẹ̀, àgbọ̀n pátápátá gbáà ni. Ẹ̀jẹ̀ bò ó lára, eṣinṣin sì ń kù wọ́n ìyìn nígbà tí bàbá mi fi ọwọ́ kàn báyìí ó ti kú ó sì ti bẹ̀rẹ̀ sí í rà àṣé òun ni ó di àgbọ̀n mi tí ó wá ń ká ilá jẹ lóru bẹ́ẹ̀ ni ìyá mi ṣe tí ó kú kò sì ju oṣù kan lẹ́yìn rẹ̀ ni bàbá mi náà kú pẹ̀lú láti ọjọ́ náà ni mo sì ti di ọmọ aláìníyà àti ọkùnrin aláìní bàbá báyìí ni ìtàn àwọn òbí mi parí ó kù tèmi ó kù iṣẹ́ o ọ̀rẹ́ mi. Ẹ̀yin ará, níbí yìí ni apá kìíní ìwé Ògbójú ọdẹ nínú igbó Irúnmọlẹ̀ láti ọwọ́ alàgbà D.O. Fágúnwà parí sí. Títí ìgbà mìíràn tẹ́ tún gbọ́ wa tí a ti máa bá apá kejì lọ. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ẹ má gbàgbé pé ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára òǹkàwé yorùbá at gmail dot com ẹ fi àtẹ̀jánṣẹ́ ránṣẹ́ sí wa níbẹ̀ tàbí lórí ẹ̀rọ instagram yín at òǹkàwé yorùbá títí ìgbà tí a ó tún máa pàdé orúkọ mi ni ọlọ́runfẹ́mi ọmọ́tọ̀ṣọ́ láyọ̀ la o